إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده حمدا كثيرا الذي لا حد له وله الملك يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله عباد الله حققوا المرجع السليم حققوا المرجع السليم لقوله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ويقول سبحانه وتعالى لكل جعلنا منكم شريعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وعن أبي برزة الأسلمي نجلة ابن ابن عبيد قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه رواه الترمذي والدارمي والبيحقي أفيين فون الله أفيين فون أترى إكي أتيولا fún aṣíwájú wa ànábì wa àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ Allah subhanahu wa ta'ala ń pa báláṣẹ ìbẹ̀rù rẹ̀ wọ́n sọ pé ẹ̀yin ẹrú sí Allah ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ kúrò láyé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. òní ni ọjọ́ júmọ́à òní ni ọjọ́ júmọ́à déètì òní ni ọjọ́ ìkọkàndínlógún oṣù keje oṣù Rajab ọdún fourteen forty four tó ń túmọ̀ sí wípé oṣù Ramadan ó bi bíi ogójì ọjọ́ lónìí kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó bá wa láyọ̀ àti ní àlàáfíà ohun tó jẹ́ àkórí kútúbà wa ní òní òun náà ni pé ṣiṣẹ́ tọ àbọ̀ rere ṣiṣẹ́ tọ kò rújú rárá wípé gbogbo wa pátá tàjọ ń ríra wa yìí lórí ilẹ̀ ayé àsìkò kan ń bọ̀ tá à ní ríra wa má lórí ilẹ̀ ayé yìí kò rújú kódà ẹni tí ò gbàgbọ́ nínú àlọ́ ò gbàgbọ́ pé òun ó kù. ìgbàgbọ́ nínú ikú ọ̀jẹ̀nẹ̀rà àti mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí la jọ gbà pé a kúrò láyé bó tilẹ̀ gà sí pé àwọn kèfèrí wọ́n fi ìtànjẹ kún ìtànjẹ tí wọ́n fi kún òun náà ni wọ́n ń pè ní tànásùkùlẹ̀ àríwá àkúdàáyà àwọn náà sì mọ̀ pé àwọn ń tanra àwọn jẹ ni pẹ̀lú kéèsì àkúdàáyà ọjọ́ tí wọ́n ti ń pariwo àkúdàáyà àti ìrí àkúdàáyà kan tó jọba rí ẹni tí ò tí ìtọ́kùwò rí ní máa jọba àti ìrí àkúdàáyà kan rí tó ga sí pé òun lọ́wọ́ á jẹ́ olórí ìlú olórí orílẹ̀-èdè rí so definitely àwọn tó nígbàgbọ́ àkúdàáyà wọ́n mọ̀ pé ẹ̀tàn lásán ni irọ́ ló wà níbẹ̀ therefore àti mùsùlùmí àti kèfèrí àwa méjèèjì la jọ gbà wípé ikú ń bẹ táàpù eléyìí tí ó wá kan mùsùlùmí tí ò kan kèfèrí òun ni ìṣiṣẹ́tọ àbọ̀ rere ìṣiṣẹ́tọ àbọ̀ rere yìí ọkàn mùsùlùmí gan ni o ọkàn mùsùlùmí tààrà ni o àmọ́ kò kan kèfèrí torí pé kèfèrí kò nígbàgbọ́ sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú kèfèrí gbogbo ìmọ̀ rẹ̀ nípa ikú kò kọjá lẹ́yìn ikú sàárè ni gbogbo ìmọ̀ kèfèrí nípa ikú nù kódà kèfèrí ò mọ̀ pé ìyà máa jẹ̀yàn nínú sàárè kò mọ̀ kò mọ̀ pé ìyà máa jẹ̀yàn nínú sàárè àwọn kìrìsẹ́nì gan ti ń bẹ nítòsí wa wọn ò pé ìyà máa jẹ̀yàn nínú sàárè àwọn gan ò mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí nìkan ó ní máa di gbogbo wọn lọ mùsùlùmí ló gbà wípé ìyà wà nínú sàárè ìkẹ́ náà sì wà ń bẹ̀ ok mùsùlùmí nìkan ló gbà wípé ìyà sàárè wà ìkẹ́ sàárè sì wà torí pé mùsùlùmí nímọ̀ ju àwọn kèfèrí lọ tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ibi ikú a nímọ̀ jù wọ́n lọ nípa rẹ̀ bákan náà ǹjọ́ mọ̀ pé àwọn kèfèrí tí ò tiẹ̀ wulẹ̀ gbà pé ìyà ń bẹ nínú sàárè kò tún gbà wípé ọjọ́ kan ń bẹ tí ń jẹ́ ọjọ́ àjíǹde tá a sì ṣírò iṣẹ́ wa kèfèrí ò sí kíni kèfèrí ò tún mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí nìkan òun ló tún mọ̀ wípé àjíǹde mà ń bẹ tó ga sí wípé wọn ò ní ká sírò iṣẹ́ tá a gbélé ayé ṣe. mùsùlùmí nìkan ó ní ìmọ̀ rẹ̀ tún wọ pé àwọn kan wà lìjẹ́nà àwọn kan wọ iná àwọn kan wọ àlìjẹ́nà bẹ́ẹ̀ sì ni pé àwọn kan wọ inú iná. Isa àwọn ọmọ yorùbá lé wọn bọ́ síta gbogbo àwọn tó wà lẹ́yìn pátápátá ẹlẹ́yìn wọn bọ́ síta. gbogbo wọn ni o gbogbo àwọn tí mò ń wò lẹ́yìn pátápátá èyí ṣe ẹjọ́ mọ̀ sọnú báyìí náà ṣé mọ̀ pé kútùbà ni mo ń ṣe lọ́wọ́ ni ẹ wá sọ kú tó bà dìde àsìkò tẹ́ẹ̀mọ̀ ṣeré pa. ẹ má bàa débi pé kí n bá nìyí o sẹ́yìn nìkan lọmọ kékeré ni tí ọ̀sán máa ń lùbọ̀ míì ni. mùsùlùmí nìkan ló gbà wípé ibì kan bẹ tí ń jẹ́ àlìjẹ́nà ibì kan bẹ tí ń jẹ́ iná àti wípé ẹni tó bá wà àlìjẹ́nà yóò máa gbádùn lọ títí láíláí tí ìgbádùn rẹ̀ tó sì jẹ́ ìpele ìpele bákan náà mùsùlùmí nìkan ni ìmọ̀ rẹ̀ tún wọ pé ẹni tó bá wọ náà iná tó wọ̀ yìí oríkì rẹ̀ ni pé láyẹ̀ mú tùfíà wà láyáyá kò ní kú mọ́ nínú náà yẹn o ẹni tó sì jẹ́ alààyè tó wà nínú náà kò ní wà dáadáa mùsùlùmí nìkan ni ìmọ̀ rẹ̀ wọlẹ́gùn yẹn àwọn kìrìsìẹ́nì ọ̀run àpáàdì náà máa dápọ̀ ẹ̀ńbásì ẹ má sì ti ń gbọ̀rùn àpáàdì ó lè ní ti jọ̀rùn àpáàdì lọ kò sí problem ìtumọ̀ ọ̀run àpáàdì ni pé ọba jóná títí títí títí títí ẹ̀mí ó kúrò lára rẹ ọ wà á di bíi bíi àfọ́kù so o ní fíìlì péènì mọ́ ibi tí mà àwọn ibi tó tún dé dúró nù so lọ́dọ̀ tiwọn iná tiwọn ọ̀run àpáàdì ni ó di ọ̀tá ẹ̀hẹ́n so kò ní sẹ́mi mọ́ lára rẹ mùsùlùmí nìkan ló mọ̀ wípé ẹ̀mí ó sì wà lára ọmọ náà ṣẹ̀wá rí pé àwa mùsùlùmí àwa la wà ní better position láti ṣiṣẹ́ tọ àbọ̀ rere ju àwọn kèfèrí lọ torí pé ibi tí màá ti wá dé ìmọ̀ tí wọn ò dé bẹ́ẹ̀ rárá o ìmọ̀ tí wọ́n kéré gan ni o ìmọ̀ tiwa ló gbòòrò ìmọ̀ tiwa òun ló mọ pàápàá bí ọ̀run ṣe rí ọ̀rọ̀ wa wá dàbí àpèjúwe tí mo fẹ́ mú wáyé àpèjúwe onírìn àjò méjì èèyàn méjì fẹ́ ṣèrìn àjò. onírìn àjò kínní ó di ẹrù ìrìn àjò rẹ̀ ní dídì wípé kò ní ọjọ́ tóun ó lò lọ́hùn o kò sí gbèdéke ọjọ́ o ìdí ẹrù tó di ẹrù nu ẹnì kejì òun di ẹrù tiẹ̀ ẹrù àjò tiẹ̀ ó dì nídìí pé ọjọ́ mẹ́ta péré ni màá lò tí màá fi padà wálé. àwọn méjèèjì wọ́n sì kò wọ́pọ̀ wọ́n mórílé ìrìn àjò nígbà wọ́n dé rìn àjò ó wá hàn sáwọn méjèèjì wípé ibi tó wá yìí ò lè kúrò ńbẹ̀ mọ́ o ibi tó wá yìí ò lè kúrò ńbẹ̀ mọ́ torí náà ìwọ̀nba tó kó lọ́wọ́ náà ni kò mọ̀ manage ni kò mọ̀ jẹ lọ ẹ dákun ta ni ìyọ́ padà jẹ́ nínú àwọn méjèèjì. eléyìí tó dẹrù ìrìn àjò ọjọ́ mẹ́ta péré nìyẹn ó jẹ torí ẹnìkejì ó wulẹ̀ ti di ẹrù pé ó ṣeé ṣe kó mọ̀ wálé mọ́ ó ti dì mẹ́rù bó sì yẹ ká jẹ́ ká di ẹrù ìrìn àjò wa nídìí pé ọ̀run nílé o ọ̀run nílé pé a ní láǹfààní àti wá sí ilé ayé mọ́ dáadáa tá a rí ṣe ká tó kú ò láyé a lè rí ṣe mọ́ ìgbàgbọ́ tó gbàgbọ́ kó o tó kú o lè gbàgbọ́ mọ́ ìrun tó rí kí kó tó kú o lè rí kí mọ́ àwẹ̀ tó rí gbà kó tó kú o lè gbà á mọ́ zàkà tó rí yọ kó tó kú ò lè rí yọ mọ́ hajj tó ò rí ṣe kó o tó kú ò lè rí ṣe mọ́ àtàwọn dáadáa mìíràn tó jẹ́ ẹrù ìrìn àjò náà níka bẹ́ẹ̀ ọwọ́ yẹ kó ṣiṣẹ́ tọ àbọ̀ rere o ó yẹ kó ṣiṣẹ́ tọ àbọ̀ rere ẹni tó bá fẹ́ ní àbọ̀ rere yóò ṣiṣẹ́ tọ ni o yóò ṣiṣẹ́ tọ̀ ni. Allah subhanahu wa ta'ala nígbà tí ó sì sọ̀rọ̀ fún wa ó ní fastabiqu al-khairat fastabiqu al-khairat síbáàkù nù tẹ́bá níyàn fẹ́ ṣe síbáàkù tún ẹ̀ ní pé eré ìdíje eré ìdíje ó díje níbi dáadáa ni ó díje ni ó ní wúra rẹ̀ ràn táwọn kan bá ń ṣe dáadáa ìwọ ò gbéra táwọn rere gbéra ó díje ni kìí ṣe ìwọ nìkan ló ń lọ gbogbo àwa tá a jókòó ìrí ìsìn ń àwọn tí ò tí dé náà ń lọ ọ̀run àwọn tí ń gbọ́ wa náà ń lọ ọ̀run àwọn tí ò gbọ́ wa náà ń lọ so a pọ̀ lẹ́nu ẹ̀ mọ́ wòra rẹ̀ ràn tó o bá rẹ̀ ràn tó o díje ọlọ́run ní fàṣájì fún wàlẹ̀ kairat ẹ díje rere ni o ẹ díje ni o wọ́n wá ó lo ọgbọ̀n ọdún láyé ó lo ogójì ọdún láyé àádọ́ta ọgọ́ta kódà ẹlòmíín nù wa yóò lo ayé débi pé ayé ó òun náà kó tó kú ibi kó padà kú náà ni o ibi kó padà kú náà ni kí ló fi wá díje ó díje ìlàlọ́ọ̀hì ìmọ̀lẹ́jẹ́ òkun ọ̀dọ̀ ọlọ́run sì làbọ̀ yín o so ọ fàbọ̀ sí ọ̀dọ̀ àlọ́ọ̀ wàá fi àbọ̀ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala báwo àbọ̀wò ló wá fẹ́ jẹ́ fọ́lọ́ àbọ̀wò ló fẹ́ jẹ́ fọ́lọ́ kó o lè mọ nǹkan wà á jábọ̀ lórí ẹ̀ kó lè mọ nǹkan tí wà á jábọ̀ ní orí rẹ̀ wà ní pàtó la tazulu kodama abdin hatta yusala ana ọmọrìhì nígbà tó bá kúrò láyé tó fàbọ̀ sí ọ̀dọ̀ àlọ́ọ̀ ọ̀fẹ́ ọkọ̀ ó kúrò láyé àsìkò tó kúrò láyé ọ̀mọ́ o wọ́n náà sì gbà pé ọ̀mọ́jọ́ náà o ṣùgbọ́n sámọ̀ kó kúrò ó ṣe yẹ ká ti ẹ̀bẹ̀rù irú ìrìn àjò bẹ́ẹ̀ ìrìn àjò tí wọ́n kàn sọ fún wa pé àwẹ̀ máa múra lẹ̀ o anytime tọkọ̀ bá ti dé báyìí kó o bọ́ sínú mọ́tò nù o wọ́n yẹ kó o ti ẹ̀bẹ̀rù ẹ̀ torí pé o níkàpá lórí àsìkò tó ń lọ ìrìn àjò pé ẹ wo ní mọ́ǹtì yìí ní ìsìnrìn àjò ní yíyà yìí ní òṣèrìn àjò ẹ jẹ́ kó di next year kí next year tún dé kó ní mo lérò pé màá ti ṣe tán ni mi ò tí ì get ready àwọn nǹkan tí mo fẹ́ mú lọ́wọ́ kò tí ì ready ẹ tún fún mi lọ́dún márùn sí i sọ̀rọ̀ pé kò jẹ mọ́ báwọn kò jẹ mọ́ báwọn o ò lè determine time tí wàá gbéra ìrìn àjò it is inevitable journey ìrìn àjò tí ò ṣe pẹ́ẹ́lẹ̀ ni kò ṣe é pẹ́ẹ́lẹ̀ kò ṣe é pẹ́ẹ́lẹ̀ pàápàá kò ṣe é pẹ́ẹ́lẹ̀ fọmọ kò ṣe pẹ́ẹ́lẹ̀ kò ṣe pẹ́ẹ́lẹ̀ fún ẹlẹ́à bẹ́ẹ̀ náà sì ni agàtọ̀ ò lè pẹ́ẹ́lẹ̀ ohun tí ò tiẹ̀ táwọn ànẹ́bí ọlọ́run fi rí pẹ́ẹ́lẹ̀ tàwa ni ó rí ìrìn àjò yẹn pẹ́ẹ́lẹ̀ so it is an inevitable ìrìn àjò tí ò ṣe pẹ́ẹ́lẹ̀ ni ìrìn àjò tó sì mọ́gọ́ tó gbéra ni kódà ọmọ ibi tí ọkọ̀ ó ti dé tí wọ́n ti ní bọ́ sínú mọ́tò kò ti yá ó lè bọ́ lórí fóun jámọ̀là lọ́wọ́ ṣe pé ọkà ló ń jẹ lọ́wọ́ ibẹ̀ náà ni wọ́n ti wọ́n kàn bọ́ lẹ́gbẹ̀ẹ́ pé abọ́ àmàlà tó ń jẹ lọ́wọ́ rí tí tọkọ ìrìn àjò fi dé ọ <laughs> ò ní jẹ kọjá tó yẹ kó o jẹ lọ́jọ́ náà tọ́ bá sì bọ́ lójú oorun ò ní sùn kọjá ohun tó yẹ kó o sùn lọ́jọ́ náà torí gbogbo ohun tá a wá lò láyé it, is under estimation gbogbo ohun tá a wá lò láyé iye atẹ́gùn tó fi tó tó fà sí mú tó tó mì sínú tó mì jáde ó níye lọ́dọ̀ ọlọ́run iye oúnjẹ jíjẹ tí ó tí ó wọnú òkun rẹ lọ ó ti níye tọ́lọ́ ti ṣí fún ọ ìwọ́n ló mọ̀ iye omi ọlọ́run tó mu o ti níye iye oorun tó sùn sọ̀rọ̀ pé wò mọ oorun yẹn sí o ò lè sí oorun ọlọ́run sì mọ iye oorun tó sùn bóyá ìṣirò tó bá ti lè sun oorun one million seconds láyé tí ẹ ti o ti bẹ̀rẹ̀ ìrìn àjò ní inú ọmọ o sì yé oorun sùn pápákà ló sọ oorun parí. Allahu Akbar aṣọ wà ní ọwọ́ ọba kan tó ga sí wípé kò síbi tá a fẹ́ gàràkà sí kò síbi tá a fẹ́ garunpá sí ó ti sí gbogbo ẹ̀ fún wa ṣebí wọ lọ mọ iye irun tí ń bẹ lára rẹ ọlọ́run tó sì dá sì mọ iye irun tó wù lára rẹ. inna falakona kulla shay'in bi qadarin gbogbo tó lọ ń dá pátá báyìí pẹ̀lú kọ́dàrù ni pẹ̀lú ẹ́stímẹ́tì ni ọlọ́run ọ̀bẹ ìṣọba tí máa ń ṣe nǹkan tí ọkàn wa sọ pé sáàmù lọlé ayé kò níye ìgbà tó lò sáàmù ló lọ no ó bu táìmù fún ọ ìwọ ni kó wá ṣiṣẹ́ láàrin àsìkò tó fẹ́ lò yẹn kó o ṣiṣẹ́ tọ àbọ̀ rere àbọ̀tọ́ wà jápọ́ lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam. àwọn ọmọ yìí ò gbọ́ràn o abdulhafisi ẹ wá mú pàkẹ́rẹ́ ń gbà fún mi ọmọ tó wọn bá bá ti tẹ ẹ wá síbí ẹ̀yin tẹ́ bí àwọn ọmọ sọnù yìí ẹ fún wọn wọ́n ń dí wa lọ́wọ́ o a tún ní kí wọ́n bọ́ sí fàràǹdà wọ́n tún ń da fàràǹdà láàmú. ọmọ tó bá sì dámú bẹ̀ yẹn sáà mú wá síbí yóò jábọ̀ lé fòbí ẹ̀. mọ́tàsí mélòó ti máa ń ṣe kútúbà àti ọmọ kéékèèké ti máa di wọn lọ́wọ́ báyìí ẹ jẹ́ kọ́ àwọn ọmọ yín láti ilé. anabi sallallahu alayhi wa sallam ó ní la tazulu qadama abidin nígbà tá a bá wá fẹ́ tá a bá tá a fẹ́ jẹ́ àbọ̀ tá a fẹ́ jábọ̀ fún Allah subhanahu wa ta'ala a wà dúró síwájú rẹ̀ a dúró síwájú Allah subhanahu wa ta'ala ọlọ́run tó dá wa a dúró síwájú rẹ̀. ẹsẹ̀ wa méjèèjì kò ní kò ní ṣíkù òǹbí tá a bá dúró sí títí wọ́n fi bi wá léèrè béèrè nǹkan mẹ́rin. títí wọ́n fi bí wá léèrè béèrè nǹkan mẹ́rin nǹkan mẹ́rin yìí wọ́n bi ọkùnrin léèrè wọ́n sì bi obìnrin léèrè wọ́n bi àáfàá léèrè wọ́n bi ọmọ kéwú léèrè irú ẹni tó rí o jẹ́ wọ́n bi ọ léèrè irú ẹni tó rí o jẹ́ wọ́n á ọ léèrè ìbéèrè àkọ́kọ́ anu omori yìí fi máa àfùnáhù. báwo lo ṣe lo ọjọ́ orí rẹ ṣé pé ọjọ́ orí tó o bá lò láyé bó o ṣe ń bẹ lọ́run pé kẹ́mi èrè ó gùn náà ló ṣe dáhùn bó o ṣe lo ọjọ́ orí tó o bá lo ọgbọ̀n ọdún láyé ó sì fọlọ bó o lo ọgọ́ta ọdún láyé ó fọlọ bó o bá lo ọgọ́rùn ọdún láyé fọlọ. torí ìwọ kọ́ ló ní ọdún tó lò yẹn ọlọ́run ló ní Allah ló ní so dandan ni kó o jábọ̀ iye ọdún tó lò wá wo ibi tó dàgbà dé tó tún wá di tó dìdàkudà sílùú tó jẹ́ kílùú rójú ó jẹ́ gbádùn pẹ̀lú ọjọ́ orí rẹ wo bó ṣe ń fa wàhálà káàkiri. àwọn kan dàgbà sílùú ìlónìí wọ́n sì dàgbà àyà wọ́n dàgbà àyà wọ́n dàgbà àsọnù wọ́n dàgbà fìtínà wọ́n dẹni tí wọ́n ń ṣẹ́bi ilé láti ilé ayé lọ kí wá láǹfààní pé wọ́n dàgbà ọ̀dàbọ̀ ojú orí ẹ̀fọ́ lọ́hùn o. gbogbo òwò tó ń fi ọjọ́ orí tó fi ń rẹ́ jẹ ìwọ tó ga sí pé ọjọ́ orí tiẹ̀ o fi ń rẹ́ àwọn ẹbí jẹ ni torí pé o dàgbà jù tí o fi fi ọ jẹ bóyá mọ́gàjì àbí wọ́n fi ọjọ́ orí wọn la ọjọ́ orí náà ló wá lò against tó fi ta gbogbo dúkìá ẹbí yín tán ọjọ́ orí náà ni o ọlá pé wọ́n dàgbà jù náà ti fi lórí ẹbí ó sì lo ipò olórí ẹbí òun ó sì lò láti fi ta ẹbí ẹ̀ dànù kí lọ́wọ́ sọ kí fa wọ́n tún bí ọ́ léèrè nípa ìmọ̀ iṣẹ́ tó o fi ṣe ìmọ̀ tó o mọ̀ iṣẹ́ wo ló fi ṣe kìí ṣe mọ kéwú nìkan o kìí ṣàfáà nìkan ló dáràn o kápẹ́ńtà náà dáràn tiẹ̀ o bíríkìlà náà ń bẹ ń bẹ o dráìbà ń bẹ ń bẹ o elélùbọ́ ń bẹ ń bẹ ẹni tí ń ta pure water ń bẹ ń bẹ ẹni tí ń ta gàrí ń bẹ ń bẹ ìmọ̀ kan lóní tó o fi ń ṣiṣẹ́ tó ń ṣe ìmọ̀ ló fi ń tà á èyí tẹ̀mí ń sọ ìní ìsìn ìmọ̀ kan náà ni mo ló jẹ́ kí n lè sọ tí n bá kọ́ ìmọ̀ ni mi ò ní lè máa kanta nẹ́bí wí torí pé kìí ṣèdè bàbá mi ló fi sọ̀rọ̀ kìí ṣèdè abínibí mi ló fi sọ̀rọ̀ so ìmọ̀ yẹn tí mo mọ̀ yẹn báwo ni mo ṣe lò ó torí pé ìmọ̀ tá ẹ rí yẹn ìbá àjẹmọ́ kéwú ìbá àjẹ́ ìmọ̀ ìwé ìbá àjẹ́ ìmọ̀ iṣẹ́ ọwọ́ is either this or that gbogbo tí ń jẹ́ ìmọ̀ láyé is either kó o lóore tàbí kó o lóobi ok ìmọ̀ kan ni àwọn olóṣèlú mọ̀ tí wọ́n fi ní àwọn ni ká dìbò fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìjẹ́ wọ́n wá lo ìmọ̀ yẹn ṣé wọ́n lò dáadáa bí wọn ò lò dáadáa wọn ò lo ìmọ̀ yẹn dáadáa ìmọ̀ òṣèlú ìmọ̀ politics tí wọ́n láwọn mọ̀ wọn ò lò dáadáa ní gbogbo ẹ̀fí ilé báyìí so ìmọ̀ tí wọ́n náà mọ̀ báwo ló ṣe lò ó ẹlòmíì ìmọ̀ tó mọ̀ ni ìmọ̀ iṣẹ́ abẹ ìmọ̀ iṣẹ́ abẹ ìmọ̀ sọ́júrì òun èèwà fi sọ́júrì tiẹ̀ kì í fi dóòlà ẹ̀mí ìyá àtọmọ rárá o ìmọ̀ fi àbọ̀tì ni àbẹ́rẹ́ báwọn ìmọ̀ kan náà nú o ibi tẹ́nìkan ti ń lo ìmọ̀ yẹn láti fi save life lòun ti ń lo ìmọ̀ yẹn láti fi kill life ọjàgbọ́ ìmọ̀ tó o mọ̀ kódà kó gá sí pé ìmọ̀ bí yẹn ṣe máa gbàrú ló mọ̀ ìmọ̀ bí yẹn ṣe máa gbàrú ó ń bẹ nínú aláàrú tí ó gbé ẹrù sá lọ bó ṣe lò mọ́ ti ẹnu ó sì ń bẹ nínú aláàrú tí ó gbé ẹrù lọ síbi tí wọ́n ní kó gbé lọ. so o ti rí pé àtàfà àtọmọ àti àtiwọ́ tó òkè nǹkan kan àmóríbọ́ ìbéèrè tí wọ́n bi àfáà léèrè corresponding question rú rẹ̀ ọ wà fún ọmọ ìbéèrè tí bi léèrè tó correspond sí ọ wà fún wọ tó jẹ́ carpenter tó jẹ́ bricklayer tó jẹ́ driver ẹ gbọ́dọ̀ mi yé àpẹẹrẹ kínní yìí ẹ wo àpẹẹrẹ kínní ó dà bí ọmọ tó fẹ́ ṣe tó fẹ́ ṣe ìdánwò lórí èdè ọmọ tó fẹ́ ṣe ìdánwò lórí èdè èdè yẹn wá yorùbá haúsá irú tí èyí tó ṣe gẹ̀ẹ́sì ṣe níbi rẹ̀ tó ṣe o irú náà ni ẹni tó ṣe o. àmọ́ different languages ni ó ti yí ọba òun so bí èmi tí mo jẹ́ àfọ́ ṣe rojọ́ bí mo ṣe lo ìmọ̀ mi ìwọ tó òkè tó òfa náà ó ní tíwọ náà mọ́ àbọ̀ ọmọ kankan ni ó ní tó ọmọ àníkó gásí pé ìmọ̀ ìmọ̀ kíyàn gbálé ọjà ló mọ̀ pé ọmọlẹ̀ ọjà gbá ọjà bọ̀ pọ̀ lọ́wọ́ ó sà ní bó ṣe lo ìmọ̀ yẹn so olóore ni àbó olóore ó ní bó o ṣe lò ó ọjà bọ̀ pọ̀ wà á min aina ìtàsábàhù wà fi máa ń fakọ̀ ẹnì kọ̀ọ̀kan wa a sùn wá jábọ̀ lórí dúkìá wa tá a kó jọ dúkìá ni ń mọ́lù lẹ́sẹ̀ dúkìá dúkìá yálà mọ̀nítírì o tàbí non mọ̀nítírì ó jówó ni o ó jẹ́lé ni o ó jẹ́ mọ́tò ní o anything tá a lè pè ní asset tó kójọ láyé ọjà bọ̀ lórí ẹ̀ sọ wá rí asset rẹ ìbéèrè méjì ni wọ́n bi ọ́ léèrè lórí ẹ̀ ọjà àfáà ni o àbọ̀ ọjọ́ mọ́ kí gbogbo tó bá rí o jẹ́ kódà kó gá sí pé o ò ní nǹkan kan láyé ju aṣọ òbúrò ẹyọ kan lọ ọjà bọ̀ lórí aṣọ òbúrò ẹyọ kan bó o ní nǹkan kan láyé ju bàtà ẹyọ kan lọ ọjàbọ̀ dúkìá rẹ náà ni ọjàbọ̀ lórí rẹ ìbéèrè méjì wọn àbí ọ léè lórí rẹ o ìbéèrè àkọ́kọ́ níbo ló ti rí sẹ́ẹ̀tì tí ń lọ́wọ́ rẹ tó pè ní tiẹ̀ níbo ló ti rí ọ̀nà méjì nìyẹn ọ̀nà oríṣiríṣi ọ̀nà yẹn ń gbà ní sẹ́ẹ̀tì lọ́wọ́ ìyẹn lè rà o lè rí ihe tàbí yọ so rí bá nìsín so olúwa mi sẹ́ẹ̀tì ọwọ́ mi mo jí ni o wọ́n bọ̀ kọ́ lẹ̀ ọ jábọ̀ náà so bí fóònù jábọ̀ ni oníbàtà bọ́ bàtà ẹ̀ lẹ̀ bàtà tiẹ̀ tuntun títí ẹ ti dàlòkù ó wọ̀ fún owó sí òrí èèyàn ó tẹsẹ̀ bọ́ tuntun ó sì mọ̀ kí bàtà rí o tuntun ó sì lu bàtà ń bàtà olóògbó tó àlèkìyàmọ̀ ọ jábọ̀ bàtà yẹn wọ́n bí ọ léèrè bàtà báyìí tó o lò wọ́n kò hàn án níbo lo ti rí níbo lo ti rí bóyá wọn òṣèlú nàìjíríà gbàgbé bóyá wọn ò sì mọ̀ ìfọlọ́ wọn ó bà wọn léèrè níbo làwọn ti rí owó tó yẹ káràlú ó máa ná níbo làwọn ti rí i tó fi ń jẹ́ tiwọn nìkan bóyá wọn ò mọ̀ lọ́wọ́ bà wọn léèrè. lẹ́yìn gbá lẹ́yìn ìgbà tó bá jábọ̀ ọ̀bọ ti rí dúkìá tán ọwọ́ afúráfù béèrè mi lórí owó kó o lè mọ̀ pé nínú àwọn ìbéèrè mẹ́rin tọ́lọ́wọ́n bí wá léèrè ìbéèrè lórí dúkìá ilé ayé òun ló léwu jùlọ o torí òun nìkan ṣoṣo ìbéèrè méjì ni ó lórí ẹ̀ níbo lo ti rí i nígbà tó wá rí tán níbo tó wá sí. àṣé ọ̀tọ̀ ni ọ̀ràn ibi tó o ti rówó. ọ̀tọ̀ ní ọ̀nà ibi tó ti rí dúkìá nígbà tó wá rí dúkìá yẹn tán ìbòlò náà sí torí ẹlòmíì tó bá kówó jẹ tán yóò wa máa owó tó kó jẹun yáà máa fi kọ́lé fálè àwọn àlè ni máa kọ́lé fún ẹni ó kówó jọ ó kówó jẹ ó tún wá ná ṣe mọ̀ pé ọ̀nà méjèèjì ló bá fẹ́ẹ̀lì so double star ìyà nìyẹn ẹlòmí ò rí owó haramu yóò sì ná sí ojú ọ̀nà àdáàlì ọlọ́run sọ pé okú sẹ́yìn ránṣẹ́ kó o fi owó haramu kó o ná fún mi òdo ló gbà ń bẹ̀ kò jù bá ń lọ nínú láta lè sọ pé èèyàn ló kù tọmọ rán mọ́kà. ta ló ní kó o fọmọ ṣògùn owó ẹ ọmọ tó o fi ṣògùn owó òun sọ ọmọ tọ́lọ̀ ń kọ́ mọ́ kí wọ́n tó pa á ló fi já sí pé níbi tá a ti rí dúkìá tá a kó jọ ó wà very very important ẹ̀sìn wa tàn mọ́lẹ̀ sí ẹ̀sìn wa ó tàn mọ́lẹ̀ sí lóòfin ní jalè tọ́lọ́lọ́wọ́ bí ọ́ lè rìn bí o ti rí lóòfin ní ṣètùtù ọ̀la lóòfin ní lè ṣe yahoo yahoo lóòfin ní lè ṣe four one nine lóòfin ní lè lu jìbìtì lóòní lè lè lóòní fi lè ta tẹ́tẹ́ torí pé bolo ti rówó ìbéèrè tó dúró bí ọ ni tọba páàsì lórí ibi tó ti rówó ó tún wá ku bolo náà owó sí ó sì gbọ́dọ̀ páàsì níbi méjèèjì tọba ti fẹ́ẹ̀lì iná ti dúró dé ọ iná tó ní kú ń bẹ̀ ó ti dó díọ̀ ìbéèrè tó wá kẹ́yìn wà á ń jí sí nìyí fi mọ́ àbùláàrù bọ́dì rẹ báwo ló ṣe lo bọ́dì ẹ tó fi rí báyìí wáì tó fi bóra wọ́n dọ́ ọ pé dark ni ọ́ nígbà wọn fẹ́ dọ́ ọ mo jù si sí Áfíríkà mo jù si sí Nàìjíríà mo jù si sí ìlú Ìbàdàn mo sì jù ọ́ sáyé kalẹ̀. Ese tó fi pupa mo tán bíláàkì kí ló mú o pàwọ̀dà wà á ń jí sí mi yìí fíìmù àbúlà kí ló ṣàwẹ́ di báyìí irú rìn wo ló rìn táwọ̀ rẹ ti yí padà báyìí olúwa mi mo bílíṣì ní òbílíṣì ókèé òbílíṣì ìjà kó òbílíṣì ń bẹnu náà. torí ìyẹn èríkì ọlọ́run lórí tó bleach so ìwọ kọ́ ló ní bọ́dì tó ń gbé káàkiri yìí o gbogbo ìtòkùtò tó o tò mọ́ra ọlọ́run fún ọ ní irun péńpéjú o tún fi omi ìkun ògbé síbẹ̀ ọlọ́run ó bi ọ́ léèrè bó o ní irun péńpéjú rẹ bó o ló ṣe dàbí ti bèbí yìí èékánná owó èékánná ẹsẹ̀ ọlọ́run fún ọ ọlọ́run bi ọ́ léèrè èé ṣe ṣe rẹ tó fi gùn sí i. níbo ló ti rí ètò òfikún ta lọ pàtó ọlọ́jọ èkánná rẹ̀ bọ́ọ̀ ló ṣeré èkánná òun ó dábẹ́ ìfọlọ́hùn. ló fi já pé ta bá ń sọ fún wọn pé para rẹ mọ́ para rẹ mọ́ torí pé ó jábọ̀ bọ́dì ni ó jábọ̀ ó jábọ̀ bọ́dì rẹ ni ẹlòmíì ti bóra ó ti di nǹkan míì inú ẹlòmíì kèé ṣe irun tọ́lọ̀ ń fún mọ́ èékánná ẹlòmíì kèé ṣe tọ́lọ̀ ń fún mọ́ gbogbo wọ́n ń pẹ́ nìkan ní Bobrisky àbí kílẹ̀ǹtì ẹ́ Bobrisky brisky risky aha ó pẹ̀ náà lóró ó risky life wẹ̀ wọ́n ní obìnrin ni àbí ọkùnrin ni. ọwá lọ change bọ́dì ẹ̀ sí kíni sí obìnrin ọlọ́run ó bi léèrè mo dán ọlọ́kùnrin èé ti rí tó o sọ rẹ̀ lóbìnrin sọ fẹ́ fúlù mi ni pé mi ò mọ tí mò ń ṣe sọ fẹ́ fúlù mi ni sọ ọgbọ́n jù mí lọ ni mo dán ọlọ́kùnrin ọwá sọ bọ́dì rẹ di bọ́dì obìnrin àwa ń jí sí mi yìí fi mọ́ àbúlà báwo lo ṣe lo bọ́dì rẹ tó o fi dàgbà tára rẹ fi hun jọ. báwo ló ṣe lò ó ó máa jábọ̀ so gbogbo wọn náà wọlé ń bá ya tàtú orí burúkú sára ọyà kéèké sára ọyẹ jò sára ọjàbọ̀ ìwọ kọ́ ló ní bọ́dì yìí in fact ọ gbọ́dọ̀ kọ́nà sára kọ́nà ọmọ bí ọ tó ọkọ sára ọjàbọ̀ fọlọ́run bọ́dì yẹn ìwọ kọ́ ló ní báwo lọ́lọ́pọ̀ ṣe ọlọ́kọ̀ bọ́kọ̀ ọ̀lẹ̀ kí ló sọ pé ó jẹ yó ọkọ rẹ̀ wine colour ni ìwọ́dé bẹ́ẹ̀ ó red colour àbó ní kódà kó o ní golden colour ẹ̀wọ̀n ló fi ṣeré o òun fi gbèsè ṣeré nù bẹ́ẹ̀ náà ni ìwọ tó ń tàǹpà pẹ̀lú rẹ ọlọ́run ó bi ọ́ léèrè láti ń sọ fún ọ rẹ lẹ́yìn kó o wẹ̀ kó o fọṣẹ dúdú wẹ̀ kó o fi àdí àgbọn tó dáa para àbí fẹsilíìnì kó o lo lọ́fíńdà sí i gbogbo tí ó bá ti chéǹjì ìtọ́lọ́ ń dá sí ọ lára má dánwò tòró dáhùn béèrè ìwọ kọ́ ló ní bọ́dì ọlọ́run ló ní ọlọ́run ló kírètì ẹ bó ṣe kírètì ẹ òun òun bọ́dì ẹ papọ̀ bó ṣe tò papọ̀ tó fẹ́ fúlù ẹ̀ ni pé kò ṣe dáadáa tó torí náà àwọn ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin máa ronú sí o àwọn kan ti jábọ̀ rẹ̀ bí báyìí o àwọn kan títí alẹ́ nísìn á gbọ́ pé wọ́n kú o àwọn kan tí wọ́n dọ̀la o àwọn kan tí wọ́n dọ̀tún la o bí ó sì wá mọ lọ́nu tí èyí kà wá náà prepare yourself prepare yourself gbáradì ilẹ̀ àmọ́mọ̀ràn tiwa ni pé ṣiṣẹ́ tọ àbọ̀ rere ọlọ́run ọba kó jẹ́ ká rí iṣẹ́ rere náà sí nígbèsí ayé wa o kọ́lọ́run ọba kó gbọ́nú sí wa o orílẹ̀-èdè wa kọ́lọ́run ọba kọ́ bá ní tuntun o àwọn tí ń darí wa ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ ọlọ́run bá ní làwọn lọ́yẹ̀ bí wọ́n ṣe tukọ̀ nàìjíríà tá a fi gúnlẹ̀ láyọ̀ o subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimus